wọ́n wá díẹ̀ hey assignment wọ́n lọ ṣe máa fún gbogbo àwọn àwọn tàwa you know àwọn tí wọ́n fẹ́ wá fún you know wọ́n lọ ṣe máa máa gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ni assignment ni bẹ́ẹ̀ ni ta ló direct music video yẹn Dami Twitch òun ni wọ́n ń pè upcoming ni àmọ́ iṣẹ́ yẹn bá gan ẹ̀dẹ̀ máa gbàgbé ta ló direct music video Adékúnlé Gold pick up náà Adasa yeah cookie cookie on a cookie you know on a cookie something But by the ṣe mí lé ẹ̀wọ̀n àánú rí mọ́ abala music video review lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lẹ́sẹ̀lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí lọ pọ́ súnkọ̀ social media gist <laughs> nǹkan tí mo nífẹ̀ẹ́ yìí tèmi ní eré ni ẹ wò àní <laughs> lè sọ tán àní lè ṣe kí ni àní lè sàn tán ẹ jẹ́ kí n máa mú báyìí nǹkan kan ló ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ àmì hmm, ni o tó ń drive lo ó ti yé yín ọ̀rọ̀ yìí ó hot lọ́wọ́lọ́wọ́ báyìí lórí social media amin drive lọ ní ilé Ifẹ̀ ok trailer kan náà dẹ̀ kọjá sí time gbà yẹn kò dẹ̀ mọ́ mọ̀ ó lọ splash omi ó fọ́ omi níbi tó ti ń lọ ó ta omi sí mọ́tò amin ok amin yẹn dẹ̀ wò pé kí ni mo fẹ́ ṣe fọ́gbẹ́ ni ah àmì yẹn ti ń bọ ìpè lẹ́ni ọmọ adémi àti ẹmọ nílé Ifẹ̀ yìí àmì tẹ lọ ó ṣe títí ó ṣàṣàrẹ débi pé ó dá ẹni tó ń wa tírélà yẹn dúró ìgbà tó dẹ̀ dá dúró pẹ̀lú kòbókò ni o ó gbé kóbo <laughs> ẹ̀ dá ní pé oya you come down here ó ní kó bọ́lẹ̀ ìgbà tó bọ́lẹ̀ ìgbà tá mi máa gbéṣẹ́ ẹ̀ dé hmm, tó máa wá lu ọwọ́ agbára tọ́lọ́ ń gbé fún <laughs> ìjọba àmì <laughs> ó ti eyín àmì bá ní kí dráìvà yìí o tó ta omi sára mọ́tò mọ́tò ló ta mi sí lára o mọ́tò ní o ipe kó bo aṣọ ọrùn ẹ̀ kó máa fi nu mọ́tò òun láàrin títì ha ọ̀rọ̀ yìí kan sísọ o gbogbo àwọn èèyàn wá wò pé kí ló ṣẹlẹ̀ social media dàrú social media gist tó hot lọ́wọ́lọ́wọ́ ni ẹ̀ ẹ ti mọ̀ pé mi mi ní máṣe aláìṣòfófó mo ṣáà bọ́ síbẹ̀ mo ṣáà wo gbogbo comment lọ́tún lọ́sí àmọ́ nǹkan tí mo rí táwọn èèyàn sọ jù ni pé ah ah thank God say man no be God àwọn dúpẹ́ wípé àwọn èèyàn báyìí à kì í ṣe ọlọ́run àbà ṣé májúrú ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ṣẹ̀ ọlọ́run tó yẹ pé tó bá ti tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ọlọ́run fẹ́ ro gbogbo ẹ̀ṣẹ̀ wa ni á ti pa ilé ayé rẹ̀ dànù pé àkílódé ah, ah, lágbájá ti dẹ́ṣẹ̀ yóò ya àmọ́ ọlọ́run ní ọlọ́run ti láàánú jù ọlọ́run ti láàánú jù ó máa ń wọn ọlọ́run nínú àánú ńlá rẹ̀ wípé ókè àwọn pípù yìí jẹ́ kí n fi wọ́n lẹ̀ wọ́n sì máa repent comment yẹn lọ pé bọ̀kílé tí army ṣe máa ṣerú nǹkan tó tó yìí lórí pé wọ́n ta ẹrọ̀fọ̀ sí mọ́tò ẹ̀ ó dẹ̀ ní kí dáìbà bọ́lẹ̀ pẹ̀lú kòbókò ó dẹ̀ <laughs> ó ní kó máa fi aṣọ ẹ̀nu mọ́tò you know as per say the army you know the bus busting àwọn èèyàn sọ̀rọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn èèyàn sọ oríṣiríṣi àwọn èèyàn náà tún dábọ̀ bọ́yọ̀ ẹlẹ́bi ó ṣe máa ta mi sí mọ́tò ámì lára àmọ́ àwọn tó sọ̀rọ̀ jù wípé nǹkan támì yìí ṣe kò dáa àwọn ni wọ́n kọ jù way in between lèmi wà ẹ mọ̀ pé àwa nǹkan tá a bá rí báwa ṣe máa gbé fún yín lórí social media as e hot kí ló tún ṣẹlẹ̀ hmm. arákùnrin kan ni wọ́n sọ wípé wọ́n sọ fún ni o wọ́n sọ pé alágbájá ah, girlfriend ẹ̀ yìí ó ń cheat kò ká o kò ká mọ́ kò mú red handed pé ah my girlfriend i caught you red handed yes you are cheating kò ká rárá àmọ́ nítorí pé àwọn èèyàn ń sọ wọ́n dé sọ orúkọ bẹ́ẹ̀ wọ́n fi rẹ́gẹ̀ yẹn lára arákùnrin ó pa gẹ́ọ̀ yẹn o <laughs> ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ èyí náà mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá mo sọ nǹkan tó jọ mí lè ìyẹn arábìnrin ló pa ọkọ tiẹ̀ torí ìyẹn kà pé ó ń cheat ẹ mọ̀ kò lè má ṣaláìsí irú news báyìí lọ́sẹ̀ẹ̀sẹ̀ lórí social media tó máa ma trend ọkùnrin lè pa obìnrin tó ló cheat obìnrin lè pọkùnrin toró cheat ẹjọ́ ní tòtòrò ọlọ́run kí ló wá ń ṣẹlẹ̀ ṣọ́rọ̀ ọ̀rọ̀ lọ́fín ti fẹ́ra wọn lọ́fín fẹ́yàn ni tí kò bá wọ́n pọ́n ní kálukú gbélé yẹ ẹ ẹjọ́ tó máa da kẹjẹ́ ká máa ṣàyẹ̀wò ẹni tá fẹ́ tẹ̀lé <laughs> tó bá wà stable mentally <laughs> tó bá jẹ́ kí ẹ o fẹ́ tẹ̀lé yàn jọ ní tìtorí ọlọ́run mọ́ délédélé wò pé òkè ṣé wọ́n ń ṣinú bí ṣé lè yóò ṣe ń tẹ́ pé ó máa ń bínú ní gidi tẹ́ pé tó bá ń bínú báyìí ó lè gbé kókó bo gbòósì <laughs> oríṣiríṣi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé ọlọ́run ní jẹ́ arírú ẹ o àmọ́ ẹ̀jọ̀ tó lọ ẹ̀yin tẹ̀ ń fẹ́ra yín ní boyfriend and girlfriend ẹ máa ní sùúrù ẹ máa ní sùúrù ẹ wo <clears throat> gbogbo àǹtìtì àǹtìtì àwọn kan ti ṣe sẹ́yìn ilé ayé láti bá o mi ì sọ pé nǹkan tó dáa ni but then ah ah kí ló ń bọ̀ lókè tí ilé ó gbà kó wá kan pé òkè torí ẹ pé èèyàn kan cheat ẹ wá ń para yín tó bá wọ̀ kó ní kálukú jókòó sílé yẹ àbí ṣé màá fẹ́ yàn kan sí mi ní mi ní tọpinpin rẹ èmi tó tẹ̀jẹ́ pé mò ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́ mò ń ṣiṣẹ́ <laughs> lórí àwọn ọmọ rẹ̀ tẹ́pọ̀ oríṣiríṣi èèyàn là á mìtì ẹjọ́ kó wo bóyá ṣé nìyí ṣé ó máa over jealous irú àwọn ayé àlè tẹ̀lé tó bá over jealous cause ah jọ́ntọ̀rọ̀ tó tó bá lọ tẹ̀lé tó bá over jealous pẹ̀lú irú iṣẹ́ mi yọ <laughs> ọlọ́run má jẹ́ ká ọlọ́run e, èèyàn e, ẹni tó máa nífẹ̀ẹ́ mi dérédéré lágbára ọlọ́run lọ́lọ́run máa ṣe fún mi àmọ́ ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ máa tẹ̀lé ọkùnrin àtobìnrin ẹ lọ lé ẹ wù dáadáa ẹ kàn má máa jump on anybody pé òkè ó ti kọ ẹnu fẹ́ sí mi mo tẹ́lẹ̀ kọ́ tẹ́ bá bínú ẹ̀ mọ́kàn tó lè ṣe o ọ̀rọ̀ yẹn máa ń check all the time lórí social media lágbájá pa lágbájá torí ọ̀rọ̀ pò cheat tàmẹ̀dọ́pẹ́ ilé torí ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ mo tún ka story yẹn láàárọ̀ ẹ̀ mọ̀ pé ah kí ló ṣẹlẹ̀ gangan wọ́n tún ti pààyàn torí pé wọ́n cheat ẹ̀mí yóò máa pé méjì méjèèjì kan máa fọpọlọ síbi nǹkan tá a bá ń sọ̀rọ̀ yìí ẹ wò <laughs> ó ti ń sún èmi bọ̀ díẹ̀ o oníkálukú jókòó sílé bàbẹ́ àti jẹ tèmi nìyẹn oníkálukú tó bá wọ̀ pé o ò lè kó pẹ̀lú lágbájá yìí mọ́ fi sílẹ̀ jókòó sílé bàbẹ́ ẹ o ò lè kó pẹ̀lú obìnrin ọkùnrin ẹ fira yín sílẹ̀ ọ̀rọ̀ yòókọ́ ni pé òkè wá gbọ́ pé lágbájá ti cheat tàmẹ̀dó cheat ẹ wá ń para yín ẹ jọ ní ọlọ́run mi ìfẹ́ rí irú story yẹn next week. <laughs> <laughs> ẹjọ àwọn olórí social media nǹkan tó ń trend sí ni Ọlọ́run jọ má gbé wa pàdé ọkọ àbíyàwó àbáfẹ́sọ́nà tó máa gbẹ ẹ̀mí wa lójijì o mm-hmm. àdúrà mi nìyẹn gbogbo ẹ̀yin tèmi nílé mo ṣì ń tẹ̀síwájú ní orí social media gist mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ ẹ wo tẹ́ ẹ bá máa tẹ̀lé yàn ẹ wo ẹ lọ dílé ẹ̀ dáadáa ẹ wò wọ́n ẹ mọ bó ṣe ń ṣe ẹ mọ ìwà tí wọn ẹ wò bóyá ṣé ibi báyìí lókè yìí ṣé wọn <laughs> ṣé wọn ṣe ń tẹ́ pé wọn máa ń bínú ju dàkọ́rú wọn lè wò ó létí nígbà tí bí wọn kọ́lọ̀ ń ṣàánú wa kọ́lọ̀ máa gbé wa kó ẹni tó máa gbà wá lẹ́mìí lójijì ah èmi máa ní <laughs> èmi lọ́nà èmi tọ́lọ̀ ń fún mi yìí tó pé méjì yìí kọ́lọ̀ ń jọ kó máa ṣàánú wa gbogbo ẹ̀ tẹ́bílẹ̀ ẹ̀wọ̀n mi ò ní jù báyìí lọ ní abala social media gist lọ́rọ́ báyìí mo tún fẹ́ ká lọ jó ẹ jẹ́ ká lọ jó ẹ ká lọ jó orin wo ni mo fẹ́ ká ẹ jó sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ jẹ́ ká lọ jó sí sẹ́símà yéé ayẹyẹ ó ti yẹ yín yéé sẹ́símà by Skibi Mayana ó ti yẹ yín ọ̀rá kú wey nobody can tackle <laughs> tá a bá ti padà dé ẹ ìwà máa dágbére mi ní dágbére lẹ́kùlọ́ mi ní dágbére lárànlọ́ lágbára náà èmi lẹ́ máa bá ẹ̀yin náà dẹ̀ ni màá máa ṣe kí ni ní gbogbo ẹ̀yin náà ni màá máa rí láṣẹ Òdùmarè ẹ jẹ́ ká lọ gbọ́ Sesima by Skibi tá a bá wá padà dé létí yàrá rẹ̀ ó ti yẹ Sesima eh, eh, eh, <laughs> ó ti yẹ yín mò ń bọ̀ ẹ́ mo ní kò jù bàdí ó jù bàdí fún dàdí ó ó ti yẹ yín Sesima by Skibi featuring Ricardo Banks mo mọ̀ pé ẹ gbádùn ẹ̀ ẹ ti bíjọ́ yẹn ṣe lọ orí ilẹ̀ máa máa fi o tẹ́bà tẹ́bà tí fi orí yín ẹ̀ tí sẹ́ńsímà ó ti yẹ yín sẹ́ńsímà wáyé lè kọ́ orí lẹ́ máa máa fi tẹ́bà ti fi orí ẹ̀ tí sẹ́ńsímà láìsí yẹn mo gbé yín sẹ́mi lé ẹ̀wọ̀ àsìkò ti tó láti máa lọlé náà nù ẹ má gbàgbé fún pẹ́fẹ́ gbogbo àwọn ṣẹ́ wa lórí social media pátápátápátá ẹ lọ sí www.youtube.com slash orisun tv lórí facebook www.facebook.com slash Orisun TV Twitter àti IG wa ẹ tẹ̀lé wa at Orisun TV ẹ lè kàn sí mi náà lórí social media ẹ láì page mi lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ náà ni kò jù bẹ́ẹ̀ lọ orí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ on Twitter at Tosi Kujore èmi tí tòótọ́ Àyìnkẹ́ Kújọrẹ̀ ọmọ bíbí ni wọ́n ń Dayọ̀ Kújọrẹ̀ asọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express yes kódà but loaded ìwé ọmọ hoops tó ń gbẹnu amóhùnmọ́ràn fọ̀hún ká tún fi ayọ̀ ìdùnnú pàdé ní ọjọ́ mìíràn mo tún wá fẹ́ jẹ́ kẹtù lọ jó tó ṣe bye bye you know iléyá ẹ iléyá o ọmọ nàìjíríà iléyá ẹ jẹ́ ká lọ jó sí Kolewek by Wu by Coker káfíre àtayọ̀ pàdé ó dàbọ̀.